gẹ̀ǹgẹ̀ǹ you no see Eniola Ajao. don blow na you wan blow na you wan make blow make everybody blow. I don blow them. I go blow. Blow them. Blow. Young girl, because now, na then I go. Na another person dey blow. Maybe then na you suppose blow. So na you wan blow now. blow. No, you go blow. No. No, me I blow them before. You know? I'm okay. No, the music don again. No, as a superstar, as a singer, only like your band. You don't oh, understand. Yeah. That is my sisterhood, my brotherhood. The brotherhood. This me, you said, I did the Mugua. Now money I bring come for you. Everybody, I do look. I don't pay what. I don't pay what I come. No, I don't pay what I come. This money. You don't say brotherhood pass wetin I expect. No, no, no, no, no. You are hurting film, mama. You are people. Say, mama, just are to film. Àjàkájú I just ìwé to do mí pẹ́ you invite me that time I go London. Nítorí ẹ ti ṣe ṣó, mo padà nígbà ẹ̀gọ́ lọ fún mi. Ẹ bá lọ fún mi. Àgbélágé yẹn náà òbí ni mo gbé pé èmi ṣe fọ́lù ẹ̀ mi náà àti ṣùpàṣà mo máa ń gà. Àìmọ́ mi ẹ̀sìn mo kàn fọ́lù ẹ̀ nígbà tí mo rán yàn díẹ̀ tí mo rí gbogbo tẹ̀. Àṣẹ ìṣù ló wà bẹ́ẹ̀. So now, why they no máa fi fún ní award obìnrin? Ẹ nínú gbogbo àwọn fine fine ladies ló wà lọ́wọ́ àti mo fi ìnáṣẹ́ nígbà. Even you, you cannot collect am now no fit blow yourself àjàkájú the movie now you are blooded. ṣáàbà àmẹ́lẹ̀wò àjàkájú mu ẹni ọlájà wo èèyàn tó èèyàn tó gbàjà wo ẹ̀. you are oh, going oh. inside the cinema ṣé bá fẹ́ rí ikú wá sí ìsinmi. iná sí my dressing bàtà yẹ bàtà ìṣòmọye dọ́tà. ó bí ọjọ́ bá. mo ní montana. àjẹjì tì eléyìí ló fi fẹ́ káyọ̀ fún un. sẹ́yìn ìyàbọ̀ bẹ́ẹ̀ kí n fún agbádá owó mi ní.